لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله إن مما جبل الله الإنسان عليه أن يذنب تارة وأن يخطئ تارة أخرى ولهذا شرع الله عز وجل التوبة شرع الله سبحانه وتعالى التوبة عبادة جليلة لها أحكامها ولها شروطها ولها ضوابطها ويكفي أن الله عز وجل قد أمرني وإياكم بهذه العبادة الجليلة فقال عز من قائل وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون ويقول المصطفى صلى الله عليه وسلم كل ابن آدم خطاء وخير الخطائين التوابون جعلني الله وإياكم من الذين يذنبون فيرجعون إلى خالقهم بالتوبة الخالصة adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa atọ́rọ̀ àlékún ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ kó bá anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá ànábì náà tí ó fi lè jọ àlùkìyàmà gbogbo amọ́sá àkàwà náà kún un wa. ẹ̀rí nu àdámọ́ ọmọnìyàn tọ́lọ́hún bá dá èmi àtẹ̀yìn ọ̀dá wa bẹ́ẹ̀ abára wa bẹ́ẹ̀ ni. òun ni pé yọ́ọ́ máa wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìgbà tó ma nìyẹn ọmọ ẹsẹ lọ́hùn ìgbà tó ma nìyẹn ọmọ ẹsẹ ńtọ́lọ́hùn ọbọ̀ ọ̀fẹ́ eléyìí tá à ń pè ní ẹsẹ̀ eléyìí ṣe àjòjì fún gbogbo ọmọ ànábì ádámà ìdínú tọ́lọ́wọ́n bá fi wá gbé kalẹ̀ gbogbo ìgbà tí ṣèyítọ́ni bá ti tàn wá tá a bá fi kọlu gbọ́ ọlọ́run níbi àwọn èèyàn ti rí wa àbí bí àwọn èèyàn ò ti rí wa kí lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ ni at-tawbatu ila Allahi azza wa jalla òun ni kéèyàn wá sẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run kó wá forí jìn ẹ̀ṣẹ̀ rẹ̀ kó sì bẹ̀rẹ̀ ìgbésí ayé ọ̀tun torúkọ àdéhùn Ọlọ́run ọba ni pé kéèyàn bá ti tú bẹ́ẹ̀ ṣẹ̀ òun ṣe tá àti pa ẹ̀ṣẹ̀ náà rẹ̀ kó sì wá bẹ̀rẹ̀ ìgbésí ayé míì lọ́tun òun là nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì fi ń sọ fún wa pé gbogbo ọmọ ànábì ádámà ni ó lè ṣàṣìṣe o àwọn màláìka nìkan lọ́lọ́run ròyìn wọn pé la ya'suna Allaha ma amarahum àwọn ò ní ability àti ẹ̀sìn takò àti ọlọ́run àwọn ò lè ṣe nǹkan mí yàtọ̀ fún bọ́lọ̀ ní ti ní wọ́n rìn wọn ò lè sọ yàtọ̀ fún tọ́lọ̀ ní wọ́n sọ. So àmọ́lùwọ́ ọba ò ṣe bẹ́ẹ̀ fọmọ ànábì ádámà lè hẹ́kìmá tí ń hùwà yà ádámù ha eléyìí náà sì ṣe pósẹ́ẹ̀sì kò sóṣẹ́ẹ̀sì nọ́ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba mọ hẹ́kìmá ọgbọ́n òye ẹ̀kọ́ tí ń bẹ nù ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì ni gbogbo ọmọ ànábì ádámà la láṣìṣe o àmọ́ àwọn tó wá dáa jù nínú aláṣìṣe ọmọ ànábì ádámà وخير الخطائين التوابون òun làwọn ẹni tó ṣe pé bí wọn bá ti ṣàṣìṣe wọn ó tètè kóra àwọn níjànú wọn mọ pọlọ ńlá bẹ́ẹ̀ kò forí jiyàn wọn padà níbi tí ọdá olùwàbẹ ní anabi sọlọ sọlọ ní ẹni ọdá jù nínú ọmọ anabi adamani ẹ wá rí àṣẹ ìtọ́ọ̀dì ẹ̀ńtọ́jọ́ ta wa ọ̀tá ayérayé ni òun ò ní fẹ́ kó o tú bá ń bi ẹ̀ṣẹ̀ gbogbo ohun tí o fi máa lọ nú ẹ̀ṣẹ̀ tí o máa pọ̀ tí o máa kún òun ní ṣètọ́ ni o máa pè ọ́ sí ọmọ anabi adama tó bá wàá jọmọ lẹ́yìn anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun ni kó wá mọ̀ pé ewu ń bẹ ń bi ìpa ẹ̀ṣẹ̀ lé ẹ̀ṣẹ̀ ọ̀sẹ̀ lọ́n lónìí ọ̀sẹ̀ lọ́n lọ́la ọ̀sẹ̀ lọ́tùnla ọ̀sẹ̀ lẹ́sìn ọ̀sẹ̀ lọ́dún yìí kò sí nǹkan kan tí ó wà nù rẹ́kọ́ọ̀dù yẹn o ewu tó tiẹ̀ wá wà ń bẹ́ẹ̀ òun ní ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba nínú suratul mutaffifin a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim kalla bal rana ala qulubihim ma kanu yaktubun olúwa ní ẹ̀rọ àwọn tí àyà wọn di àwọn tí ń pọ̀jù àlìkìyàmà nírọ́. ẹni tí ọ̀fẹ́ nu pè é nírọ́ ń fi wàá pè é nírọ́ nígbà tí ó wù ẹni tọ́lọ́run ó pè níjọ́ kan pé òṣìṣẹ́ lè yìí gbogbo ẹni tó bá mọ̀ pé wọ́n ó pè òun wá wà accountable yóò mọ yẹra rẹ̀ wò bá ohun tí wọ́n ń ṣe níṣẹ́ òun ló di ọkàn wọn àwọn àlùfáà ńgbà tí wọ́n túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba yìí wọ́n pàkíyèsí wa sí hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n là nẹ́bi ní gbogbo gbàtọ́ mà nẹ́bi adama bá ṣẹ̀ṣẹ̀ kan àwa làwọn orí kùlùmá azunaba kùlùmá azunaba zanban nukutat fi nukutatan sawda bí ìgbà tí wọ́n fi íǹkì dúdú tí wọ́n kan sórí ọkàn yẹn ni òun ni kéèyàn máa ṣe lọ. bọ́bá tún ṣe míì olùwọ́ ni wọ́n kàn mí sí. ǹjọ́ bá wa di pé kò sí spéèsì tí wọ́n kàn kankan mọ́ sínú ọkàn ẹlòmíì òun lè rí báyà rẹ̀ le wá sí ọ̀jẹ̀ ní wọ etí mọ́ nítorí pé ọkàn ni ó ti di bọ́rọ̀ náà ala qulubihim ma kanu yaksibu eléyìí ló fi ṣe pàtàkì fèmí àtiwọ́ má de gbà tí kò ní sí space tí wọ́n kàn nǹkan dúdú má sọ́kàn rẹ ìgbà ni wáàsí ò ní wúlò mọ́ ọ̀rọ̀ ọlọ́run ò ní sàǹfààní mọ́ oògùn rẹ̀ wá ni pé ẹnu pọ́ìntì díẹ̀díẹ̀ tí wọ́n ń kán sí tiẹ̀ ń náà wà ń tó tètè máa fi parẹ́ bí ìrẹ́sà òun ni kò máa tú bẹ́ẹ̀ sẹ̀ torí náà ìtú bẹ́ẹ̀ sẹ̀ nínú àwọn ọ̀nà sin lọ́hùn tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ ni àlèṣe amẹ́sẹ̀lọ́hún àdámọ́ ọmọ ànábì àdámọ́ ni bẹ́ẹ̀yàn bá ti wá rí i pé a mọ̀ sọ ntọ́lọ́hún ọ̀fẹ́ kí n sọ mo wo ntọ́lọ́hún ọ̀fẹ́ kí n wò mo rìn lọ bí tí ọ̀fẹ́ kí n rìn lọ ọ̀dà mo fẹ́ tí mi gbọ́ tí ọ̀fẹ́ kí n gbọ́ oògùn rẹ̀ ni kò tètè tú bá o kọ́ wá foríjìn ọlọ́nkọ́ mọ́sá àforíjìn ẹ̀ṣẹ̀ fún gbogbo wa. àwọn ọmọ ènìyàn wá pín sọ́nà méjì lórí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ àti tútú báyìí bẹ̀yìn ìfọ̀rọ̀pin wọ́tẹ̀fọ̀rì. ara àwọn kan tó ṣe pé ní ṣètọ́ni ti di ọkàn wọn débi pé àwọn ọ̀tí ẹ̀rí ròrí kéèyàn tiẹ̀ máa túbá àwọn ọ̀tí ẹ̀rí ọlọ́run ní ọba tí máa forí jiyàn àwọn kan bá a lọ wọn bá yẹ yìí lọ bẹ́ẹ̀ ni. ní ìdàkejì àwa ara àwọn ẹlòmíín náà tó ṣe pé ní àwọn tiẹ̀ wá ro èrò bú sọ́lọ́hún kí lè bú sọ́lọ́hún ni pé ọlọ́run ọba lọ́ba ti ń dẹ̀yàn bọ́ba ti gbàyàn mú kọ̀ bọ́ mọ́ wàláyọ̀ ọlọ́run ò rí bẹ́ẹ̀ ọlọ́run ọba lọ́ba tí ó láàánú tí ọ̀sẹ́ nìkan tó láàánú tó torí náà ọ̀rọ̀ kásẹ̀ ọlọ́run ká túbá ẹ̀jẹ̀ wà láàrin méjèèjì mọ́jọ́ kan rí ó di kọ́ wù àbí ìgbà tí òsèǹtọ́ ọlọ́run ò fi ọ́ ṣe at the same time má máa rèrò bú sọ́lọ́run gbà pé gbogbo bẹ́sẹ̀ rẹ ti lè wọ́ pọ̀ tó ọlọ́run ọba lòun àmà forí òun àmà forí ẹ̀ṣẹ̀ jìyàn ẹ̀ṣẹ̀ kan òun náà lọ́lọ́run lòun ò ní forí jẹ ẹni ọba ṣẹ̀ kódé eléyìí náà ẹni ọba sì kú lórí ẹ̀yìn fóun náà bá tú bá ń gbàdé ń bẹ láyé dé mí lò kéde mí lọlẹ̀ olùwọ́ gba tútù bá rẹ̀ kí lẹ́ṣẹ̀ kan ọ̀hún òun ni aṣiriku billahi azza wa jalla òun ni kéèyàn pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run kó pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run ẹni ọba ṣe léyìí tó bá bẹ́ẹ̀ kú ọ̀rọ̀ ọlọ́run ọba ni o inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha olúwa ní ẹ̀ṣẹ̀ kan tó wọn ò ní forí jiyàn òun ni kéèyàn fi ẹbọ pẹ̀lú ọlọ́run òun ni kéèyàn wá orogún fún ọlọ́run ìyẹn ni pé kó máa pe nǹkan míì àbí kó máa pe nǹkan míì yàtọ̀ fọlọ́run ọba tó dáa eléyìí tá à ń pè ní aṣírí kùdìláyà azza wa àmọ́ ẹ̀rẹ́ lẹ́yìn náà kọ́dà bá a ti wí lẹ́yìn bá tú bá ń bẹ̀ lópin ìgbà tí ń bẹ láyé tó lóun ò ṣe mọ́ tó padà síbi tawhidullahi azza wa jalla àdéhùn ọlọ́run ni kọ́dà ọlọ́run ò forí irú ẹni bẹ́ẹ̀ ònàjọ́ jẹ́ pé gbogbo àwọn sọ̀hábì anábùa muhammad sallallahu alayhi wa sallam púpọ̀ nu wọn lẹni tó ti lóòsà ti ń bọ́ púpọ̀ nu wọn lẹni tó ti ní ọ̀nà tí ń fi ń ṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run kó tó di pa anábùa muhammad sallallahu alayhi wa sallam jíṣẹ́ fún wọn ìyàtọ̀ tí wá pẹ̀lú tí wọ́n ní pé àwọn ìsàlágídí àwọn èsè páàmà wa tún yọ ṣe gbogbo ẹni tí ń yọ ẹ bọ́ ṣe kọ́dà bó kírun bọ́ gbàwẹ̀ ọlọ́run ní gba àwọn àtàwẹ̀ rẹ̀ o gbogbo ẹni tí islam ọgbà orò tí ọgbà eégún orò ọya à ń bọ̀ nkankan à ń lórí ìta mẹ́ta wá bá táwọn kan tó gbé ẹ̀kọ́ funfun àtọ̀bẹ̀ ṣíṣe ìtọ́ni tí ó jẹ́ gbogbo àwọn nǹkan báyìí bẹ́ẹ̀ bá bá bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn ọlọ́run tó pọ̀ lónìí inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run eforí jíìyàn bí yẹn bá ṣẹbọ o ọlọ́run kọ́ mọ́sá sọ èmi àtẹ̀yìn níbi ìṣẹbọ pẹ̀lú ọlọ́run níbi ìwà nǹkan míì níbi ìpè nǹkan míì níbi ìṣe nǹkan míì pẹ̀lú ọlọ́run ọba wa azza inú ọ̀nà tá a fi sin lọ́wọ́n ọba ni ọlọ́run máa ma bẹ́ẹ̀ ló fi pera rẹ̀ ní al ó tún pera rẹ̀ ní al bá a bá ṣẹ̀ lọ́run ta lọ́wọ́n ó jìn torí náà ẹ dákun ẹ ma bẹ́ẹ̀ ọmọnìyàn ò lè ṣe kọ́ o àmọ́ ọba ti ń ṣẹ̀ lọ́run wọn máa kàn sórí ọkàn ọlọ́nkọ́mọ́sá gba tútú bẹ́ẹ̀ ní àtẹ̀yìn gbogbo ògbà tá a bá sì ṣe ọlọ́nkọ́mọ́sá máa gbà wá lẹ́rú kọ́ gba tútú bá wa kó forí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá. أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين adúpẹ́ fún ọba wa lẹ́ẹ̀kan sí àtọrọ àlékún kí àti ìgbẹ́ kọ́ba nàbí wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábẹ́ rẹ̀ àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé lánàá wọn tí ó fi dèjọ́ àlùkìyàmà ìrọ̀mọ́sá àtàwọn náà kọ́nu wa. ibadallah àtàwùbàtú إلى الله لها شروطها. hà bẹ́ẹ̀ yẹn bá fẹ́ túbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba wa là á àti fúnra wa nírò dùnú ọlọ́run ló wọn gba túbà gbogbo ẹni ọba túbà àmọ́ ìjẹ́ gbogbo ọ̀ràn túbà náà lọ́lọ́run ọgbà ọlọ́run ní kèsè gbogbo túbà o olùwàsó ọbẹ̀ nù alukur'an karim. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا توبة نصوحا أي توبة صادقة Ọlọ́run níbẹ̀ bá fẹ́ túbá tẹ́ fẹ́ wá foríjìn àforíjìn ẹ̀tàn Ọlọ́run ní kò wọlé lọ́dọ̀ tòun ìtúbà gúnugún láwọn àgbàlagbà jí máa wí nílẹ̀ yorùbá wọn ní gúnugún ni ó pé òun ò ní jẹ òkú mọ́ ńgbà ọba sì tún rí míì ó ti gbàgbé èyí tó ń wí lánàá ó tún padà síbẹ̀ ní tó ń jẹ́ olúwo egbaru tútù bàbá yìí o torí náà làwọn àlùfáà àwọn àlùfáà mùsùlùmí nínú àwọn aṣáájú wa dáadáa wọ́n wá wọnú alukur'an karim wọ́n wọnú sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam pé àtẹwùbàtà nasur túbà tọ́ba wà sẹ̀nsì ẹ̀ ọ̀lọ́lọ́n ló wọ́n gbà wàmà hiya tẹ́wùbàtà nasur irú tútù báwo la wàá mọ̀ tọ́wà sẹ̀nsì ẹ̀ tó pure tọ́lọ́n ló wọ́n gbà irú tútù bá bẹ́ẹ̀ wọ́n ní májẹ̀mú rẹ̀ ń bẹ́ẹ̀ alukur'an karim ń sẹ̀ ń bẹ́ẹ̀ sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rá kọ̀kọ́ mẹ́jẹ̀mú tútù bá tọ́lọ́wọ́n gbà òun ni anadamu alamafat anadamu alamafat èèyàn gbọ́dọ̀ banújẹ́ lórí tó ti ṣe pé èmi náà kí wọn ó fi àwòrán ibi èèyàn ti ń ṣe lọ́hùn hàn án kó sì bu ẹkún àmọ́ kí wọ́n wá fàwòrán hàn yẹn pé ah, ẹ̀yin náà ní kò ní àgbà ah, táwọn ń jayé nù àwọn jẹ ayé yìí ó túbà o ọ̀ ń ni o fa gbogbo ẹni ọba fẹ́ túbà tọlọ́run ọgbà olúwa gbọ́dọ̀ rí nínú ọkàn rẹ nínú wà rẹ pé eléyìí mọ̀ pé òun ṣàṣìṣe kún ọràn létí kí ọba èyí ṣe gbogbo ọràn dandan a máa gbọ́ lónìí wọ́n máa rán àyàn létí ìgbà tí ń takò yóò tún bú yóò tún máa gbogbo oru eléyìí ò túbà kò túmọ̀ pé yẹn ń túbà eléyìí tọ́lọ̀ lóun fẹ́ òun ni túbà tòótọ́ ìtúbà tòótọ́ tawbatan nasuha torí náà ẹ̀ dákun bàbá lọ́lọ́run gba tútúbà ọlọ́run gba tútúbà ó wí bẹ́ẹ̀ lóòótọ́ àmófin májẹ̀mú kalẹ̀ kó wọn tó gba tútúbà o túbù ila Allahi tawbatan nasuha àkọ́kọ́ májẹ̀mú túbà òun ni kọ́lọ́run ó rí ọba tí nǹkan kọ́ pamọ́ fún wípé ẹni tí ń tọrọ àforíjì yìí ọbànújẹ́ lórí ìgbésí ayé tó ti gbé inú rí o dùn bẹ́ẹ̀ bá rán létí bó ti rí tẹ́lẹ̀ nígbà tí ń takotọ́ ọlọ́run nígbà tí ń kọ òfin ọlọ́run àkọ́kọ́ májẹ̀mú ṣàrùtù sáàni májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú bọ́ba fẹ́ tú bá tó ọfẹ́ kọ́lọ́hún ọgbà tó sì lóhun rẹ́dí àti gbà á al-azmu ala kéèyàn wá gbé àníyàn láàrin òun àtọlọ́hún pé lópin ìgbà tóun bá gbọ́ lórí ilẹ̀ ayé yìí irú ìgbésí ayé yóò tún padà jẹ́ tòun mọ́ òun ò tún ní padà síbi ẹsẹ̀ mọ́ inú májẹ̀mú gbígbà tútù bá yẹn o èèyàn gbọ́dọ̀ máa túbá kó sì máa ní lẹ́mìí pé àtúnbọ̀ lọ́la gbogbo ẹni tí ó bá túbẹ̀ ẹsẹ̀ ó gbọ́dọ̀ múra lọ́kàn rẹ̀ gbogbo ní tí ó sì ràn án lọ́wọ́ láti lè má padà síbẹ̀ mọ́ kọ́ wa kọ́dà bó bá ipá àwọn ọ̀rẹ́ ni ọ̀yẹ̀ra fúnra àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ nígbà èèyàn bá lóun tú bá kó wọn ò mutí mọ́ gbogbo àwọn tí wọ́n sì ń jọ ń lọ bí apalọ̀ àwọn náà ló tún yàn lọ́rẹ̀ẹ́ tí wọ́n tún máa jọ rìn ọ̀sọ́gbọ́n bí túbà rèé ṣe ní di túbà gúnugún torí náà náà nà sí inú májẹ̀mú bẹ́ẹ̀ bá fẹ́ túbà tọ́lọ́wọ́n gbà òun ni pé kéèyàn ó múra lọ́kàn rẹ̀ gbogbo ntí ọba sì ràn án lọ́wọ́ láti jẹ́ kí eléyìí ó wáyé kó gbìyànjú rẹ̀ ẹni ọba yẹ kó súnmọ́ kó súnmọ́ ọba yẹ kó jìnà sí kó jìnà sí wọn ní tìtorí pé nínú tí èdè kọ́pọ̀lọpọ̀ èèyàn ríra rẹ̀ yọ kó nú ẹsẹ̀ àwọn èèyàn tí ń jọ ń jáde jọ ń wọlé influence ọ̀rẹ́ influence alábàárìn lórí torí náà bẹ́ẹ̀ yẹn bá mọ̀ pé òun àtàwọn kan bọ́ọ̀ bá rí wá àti ṣe fún wọn pé ẹ̀yin náà kó oúnjẹ ìwọ sì yẹra fún wọn eléyìí ń yọràn ọ lọ́wọ́ lórí pé ìní padà síbi ẹ̀sẹ̀ mọ́ lòfin ní máa tanra rẹ̀ òní bàbá wo nùtà tí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam máa fi ràn wá létí inú sahihu limami Bukhari wa sahihu limami Muslim ànábì nínú sallallahu alayhi wa sallam nínú àwọn tó ti lọ ṣáájú yín ànábì lárakùnrin kan bẹ ibi àdánwò tí ẹbí òun ti ń ṣe lọ́run òun ni pé máa pààyàn ọwọ́ àṣírò yẹ mi tí ọ bọ́ lọ́wọ́ òun nìkan ọ̀dẹ̀ mi ninety nine ó pa èèyàn ninety nine ọwọ́ afẹ́ túbà ọlọ́run ní kò ronú pìwàdà ọwọ́ á ẹ̀dá kun ta ni mo lè lọ bá tí ó sọ fún mi bọ́lọ̀ wọn ó ti gba tútú bá mi wọ́n wá júwe ẹnìkan tó jẹ́ ẹlẹ́sìn tí máa sin lọ́hùn àmọ́ kò ní mọ́ ń máa ń sin lọ́hùn àmọ́ kò ní mímọ́ ọmọ kí lọ́lọ́run fẹ́ yàtọ̀ fún ìtí ọ̀fẹ́ irú eléyìí wọ́n ní kárakùnrin yọ lọ bá ńgbà ọdọdọ rẹ̀ ọkẹjọ oró oníkọtà tẹsán wọn tẹsán yìí nà nàfṣà ẹni èjì ó di ẹ̀mí mọ́kàndínlọ́gọ́rùn-ún tó bọ́ lọ́wọ́ òun yìí nìkan ẹ̀ṣẹ̀ ńláńlá ni o nínú tí èèyàn ó rojọ́ tí ó pè sí lálùkì yá mà oníkẹ́mi ọmọnìyàn bọ́ lọ́wọ́ ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ọmọ o tọ́ọ̀gì olóṣèlú ránṣẹ́ dákun nínú tí èèyàn ó rojọ́ tí ó pẹ́ lórí ìkúnlẹ̀ lálùkì yá mà. ọ̀nẹ́ni ẹ̀mí ọmọ ènìyàn bá tọwọ́ ẹ̀ bọ̀. arákùnrin yìí kẹjọ rò pọ̀ dẹ̀ ní náìtì náì yẹn tóun nìkan gbà ẹni ọlọ́ọ̀bá tí ò sí mímọ́ tí ń kàn sin lọ́hùn pẹ̀lú àìmọ̀ kan ò ní à irú rẹ kọ́lọ́hún rẹ arákùnrin yìí náà bá rò ṣètọ́ ní lòó ọba jẹ́ bẹ́ẹ̀ kóun fi wọn náà kún anabi sallallahu alayhi wa sallam anabi ni lọ́ba tún pa ẹni ọwọ́ ba pé bọ́yá yọ ọ́ náà tútù bá mọ̀ ọ̀dọ́gọ́rùn-ún èèyàn tó nìkan pa síbẹ̀ náà àánú ọlọ́run tí ó fẹ́ lépa bá a kò jẹ́ ọ gbádùn ń tó ń wò pé ọlọ́run lè gba tútù bá àwọn kọ́dà gbọ́dọ̀ gbọ́rùn èèyàn tó pa yìí náà ń kù ni pé ẹ tọ́ka àwọn sẹ́ni ó ní mímọ́ tí èsì pẹ́ni tí ń kàn sin lọ́hùn pẹ̀lú àìfìmọ̀ fún wọn wá ní ẹni àmọ̀ tó kù lóní mímọ̀ láàfa àtọmọ kí lọ́lọ́hún wí láyé lónìí òun lẹni báyìí wọn júwe rẹ̀ fún un ńgbà ọdọdọ tiẹ̀ náà bó ti rò fún ta lákọ̀ọ́kọ́ rojọ́ fóun náà pé ọ̀dọ̀ ọgọ́rùn-ún èèyàn tóun nìkan pa nígbèsè ayé tóun àlùfáà tó mọ̀rọ̀ ọlọ́run pé wọ́n yẹ kúrú ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run ní gbogbo ẹ̀ṣẹ̀ tí ọba ti lẹ́bọ̀ nú yẹ fèrò máa dùn nàdá yìí lèmán yẹ̀ṣà ẹni ọba wù wọn ayọ̀ǹda rẹ̀ wọn àforíjì kọ̀kọ́lá alimọ̀ fọmẹ́lẹ́dí yẹ̀ṣúlù bẹ́yìnàkà wọ bẹ́yìnà tẹ̀wọ̀bà tani ó pè ọlọ́run ọmọ gba dúdú bá rẹ kò sí àmọ́ o ibi à ń lọ́nu ẹ má gbàgbé bí a ti yà lọ bíi ni pé influence alábàárìn influence àwùjọ tó ń gbé ó lè má jẹ okó oúnjẹ ẹsẹ̀ o àfa yìí wá gbà nímọ̀ ò ní ọlọ́run lè gba tútú bá rẹ̀ àmọ́ yẹra kó nù lútọ̀ wà yìí ọ yẹra kó ní àwùjọ tó wà yìí ọ wà lọ bí báyìí gbogbo àwọn tó bá ń bẹ àwọn tó rí tí wọ́n ń ṣe tọ́lọ́run tí ọmọ òwúwọ́ náà ṣe ni arákùnrin yìí ti gbà bẹ́ẹ̀ ó gbéra nínú ẹ̀kọ́ tó lọ́n fẹ́ kémi rẹ̀ ọkọ́ ń ìtàn yìí. ọ̀dà àárín ọ̀nà fàlámà násọ̀fà tọ̀rí ẹ̀kọ́ ọ̀dà àárín ọ̀nà àṣàrà ìlú màláìkà ti ń gbẹ̀mí dé mọ́làkùn mọ́ọ̀ màláìkà kú ọ̀wà bà ìbẹ̀lẹ̀ mi rẹ̀ bọ́ sí. قال النبي صلى الله عليه وسلم فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب ó wá di pé àwọn màláìka tó níkẹ́ àti màláìka ẹni ọlọ́run ọ̀jẹ̀yìn à ọ̀rọ̀ wá di fanfa láàrin wọn ọmọ ntarakùnrin yìí dánwò ni ó déèyàn ọgọ́rùn-ún tóun nìkan pa màláìka oníkẹ́ náà ń sọ pé ebó sì ti fẹ́ túbá ló fi débi ó dé yìí níbi tó ti ń wá àánú ọlọ́run pé kọ́ wá dá sáàrin àwọn méjèèjì ìtàn àròsọ kọ́ ó ń bẹnu sọ̀híhù Bukhari ń bẹnu sọ̀híhù Imami Muslim bẹ́ẹ̀ rahimahumullah oní màláìka yìí wá ní ẹ̀ ṣe jẹ́ àṣẹ báyìí ìlú tí ń ti ń bọ̀ àwùjọ tí ń ti ń ṣe lọ́hùn ìlú tí ń lọ àwùjọ tó ti fẹ́ máa ṣe tọ́ lọ́hùn ẹ wò èwo ló súnmọ́ jù nù méjèèjì èyí tó bá súnmọ́ jù bẹ́ẹ̀ náà ni ẹ lẹ́ẹ̀ mọ́ àánú ọlọ́run pé pé ní ó gbòòrò kọlọkọ mọsá àdéká àánú rẹ ó lépa bá wa wọn ní wọn wá wọn iye distance ti ń bẹ láàrin ìlú ẹsẹ tí ń ti ń bọ̀ àti distance ìlú tí ó ti máa gbọ́ tọlọ́hún tí ó rí àwọn tí ó máa ṣe tọlọ́hún tí ó ọmọ wù náà ṣe ọ̀wọ́jàdúhù akọ̀rọ̀bù láti sọ̀dàbà àwọn láti kọ̀sọ̀dà wọn bá rí i pé lódodo ní íńtíǹsì tí ó pọ̀ ó ti súnmọ́ lu ibi tí ń lọ. فقبضت فكان من أهل الرحمة قبض فحسبها من أهل الرحمة ọlọ́run bá ní kí wọ́n kà kúnú àwọn kíni nínú àwọn onífẹ̀ẹ́ àwọn màláìkò onífẹ̀ẹ́ ní kí wọ́n gbà. ẹ̀dàkùn ẹ̀kọ́ pọ̀ tààrí kọ́ nọ́ọ̀tà yìí àmọ́ ní pàtàkì ń ta torí ẹ̀yà lọ bẹ̀ òun ni pé nínú mẹ́jẹ̀mú tútú bá òun ni kọ́ lẹ́mìí kò ní padà síbi ẹ̀ṣẹ̀ mọ́. ọ̀wá lè nírú àníyàn báyìí bọ́ ọ bá sì remain nínú irú environment ẹ̀ṣẹ̀ nínú irú àwọn èèyàn tẹ́ ẹ jọ ń ṣe lọ́hùn tẹ́lẹ̀ bọ́ bá necessary àfikọ́ yẹra fún wọn o májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta alẹ́sẹ̀gùfà oníkéèyàn wá gba tútú bá ọlọ́run ètú ọlọ́run ètú bá fẹ́ni tí ọba gba tí ọba sọ̀rọ̀ àforíjìn ìyẹn ni pé kọ́lọ́run tó foríjìn ọ́ àfikọ́ wa bẹ lọ́hùn gba pé kọ́lọ́run ọba dákun kó foríjìn ọ́ ẹnu májẹ̀mú tútú bá ní ẹ̀rí nu bá التوبة إن الله يقبل توبة العبد ما لم يغرغر anabu wa muhammad sallallahu alaihi wa sallam ní gbogbo ẹni tí ó bá túbá túbá kó tó di kó kẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run o gbogbo ẹni tó ṣe pé ńgbà tí ń pọ̀ka kú lọ́wọ́ lọ́sítítù ni wọ́n wá pé ẹ̀ túbá làájì ọlọ́run ìgbàrú túbá bẹ́ẹ̀ o anabu wa muhammad sallallahu alaihi wa sallam ní gbogbo ẹni tí ó bá fẹsẹ̀ lẹ̀ ńgbà tó lágbára tó lè ṣe lọ́hùn gbà wọn ni kọ́ lọ́hùn ó pé ọ̀rọ̀ ló pìwàdà wọ́n jọ pé ńgbà tí ọ̀ságbára mọ́ ẹ̀mí fẹ́ bọ́ èèyàn máa wá láàyè lórí bẹ́ẹ̀dì kú ànábì lọ́lọ́hùn ti rí tó ti rí gbogbo rọ́ ó ti hàn sí pé rọ́ láyé yìí gbogbo ẹni gba ni pé gbà wọn tó túbá ọlọ́run tuntun o bákan náà anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ntuma ọ̀rọ̀ Ọlọ́run pé yawma ya'ti ba'du ayati rabbik la yanfa'u nafsan imanuha lam takun amanat min qabl aw kasabat fi imaniha khayra Ọlọ́run bá níjọ́ kan bọ̀ bọ́bá ìgbẹ́jọ́ òun lèèyàn tó lóun ọ̀sẹ̀tọ̀ ọlọ́run ọlọ́run ni ọ̀sá yìí máa o yóò sì wá ìjọ náà ṣẹlẹ̀ tó lọ́n ti wí bẹ́ẹ̀ ànábì ní sallallahu alayhi wa sallam yawma tatlu'u shamsu min maghribiha òun lọ́jọ́ tó ṣe pé gbogbo èèyàn kàn jí lábàárí pé bí òun ti ń yọ ibẹ̀ ni ti ń wọ̀ ibi òun ti ń wọ̀ ibẹ̀ ni ti ń yọ òdodo dénú àlìkìyàmọ̀ súnmọ́nù gbogbo ẹni tó bá dúró dìgbà náà kó tó kóun fẹ́ túbá olúwa lọ́wọ́n lè gba túbá rẹ̀ gbogbo wa ni ẹwo ẹwo mẹ́jẹ̀mú ta kọ́ka nígbà tí ọmọ pọ̀ ká bú kó tó dìgbà náà ni kó túbá májèmọ ìtọ́tẹ̀lé kó tó di pé ńjọ́ tó ràn ọ́ yọ níbùwọ̀ rẹ̀ níjọ́ tó ràn ọ́ wọ̀ níbùyọ rẹ̀ ẹ dákun ta lọ́mọgbà tí méjèèjì yọ ṣẹlẹ̀ ní ìní àtẹ̀yìn kò sí òun ló fi jọ́ jẹ́ pé tútú bèè ṣe ń téèyàn máa wá pé ọ̀dọ̀la wọn ò wí fẹ́ lómi ìfẹ́ ẹ mo sì fẹ́ ṣèkan sí náà kọ́dà ẹlòmí olóhùn sì fẹ́ kọ́dà ẹlòmí olóhùn sì fẹ́ mú bẹ́ẹ̀yàn bá ti rí ẹni ṣe wáàsí fún yàn táàrẹ́ ni kìlọ̀ ntí ọ̀dà fún yàn ọ̀ntọ́ yẹ ọmọlúwàbí tó yẹ múmi ní òní ká sáré ká tètè ọlọ́kọ́ mọ́sá gba tútúbà wa ẹ̀rẹ́ tí ó wá parí gbogbo mẹ́jẹ̀mú tútúbà tá a gbọ́dọ̀ má mẹ́nu bá sẹ́rí gbogbo ń ta kàkálẹ̀ yìí bọ́ba ìpẹ́sẹ̀ tọ́ ọ̀sẹ̀ kọ̀ọ̀kọ́ jáàrin ìwà àtọ́lọ́run ó ti parí àmẹ́rí tó bá ṣe pẹ́ tọ́ ẹnìkan ń bẹ tó ti wà involved ń bí ẹsẹ̀ tó ọ̀sẹ̀ ẹni ọ̀jalè tọ́lú tó túbà kó wọn ọ̀jalè mọ́ nǹkan ní nǹkan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àbí kó dá padà o gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ́ astaghfirullah astaghfirullah ìnìkan ọ̀ràn o ẹ má jà tanra wa o àfi ká wọ́nà tá a fi dá ẹ̀tọ́ ẹlẹ́tọ́ padà lópin ìgbà téèyàn bá wà láyé yìí kọ́mọ wàá di pé lálùkìyàmà ìrun rẹ ààwẹ̀ rẹ òní ọmọ béèrè fún ìsàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa béèrè pé èmi ò tiẹ̀ rántí ẹni tó ní nǹkan yìí mọ̀ kọ̀ láìsí àwọn àlùfáà ti bọ́ ọwọ́ náà báyọ̀ bọ́ ọba mẹ́ni ó ní nǹkan mọ́ tó sì mọ̀ pé nǹkan haramu nínú ilé rẹ lọ́ọ́ mú ọ lọ́ọ́ fi ṣe sàrà pẹ̀lú àníyàn pé ládàá rẹ ọbẹ̀ ni ó ní gbogbo bí ọba wà èyí ń sàn ó pè rẹ ikú òru làlùkìyàmà lọ gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ẹ̀tọ́ ọmọnìyàn tí ń bá ń bẹ lọ́wọ́ yàn lẹ́yìn kó o tú bẹ́ẹ̀ sẹ́ pọ́lọ̀ ní ọmọ ṣe o ṣe àfi kọ́ ọ dá ẹ̀tọ́ padà o ẹ̀dàkùn ẹ̀já ronú sí i kódà inú ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ni pé ọ̀parọ́ mẹ́yàn ọ̀sọ̀rọ̀ ẹ̀ láì dá lẹ́yìn àfi kọ́ ọ lọ bá a pé ẹ̀dàkùn mo wí nǹkan báyìí mi náà sì mà pé òrí bẹ́ẹ̀ nípa yín àfi kọ́ ọ kọ́kọ́ forí gbìyànjú àyín láyé ń bì yìí kó tó di láti yá náà. gbogbo ọ̀nà tó ń kálukú wá ń gbà àṣẹ lọ́run ọlọ́nkọ́ mọ́sá àforíjì wa o ọlọ́nkọ́ mọ́sá àgbà wá lẹ́rú kò sì wá lẹ́ni tí ọ̀kẹ́ yọ̀kẹ́ wa láyé ń bì yọ̀kẹ́ wa lálùkìyàmà اللهم انصر هذا الدين اللهم انصر هذا الدين اللهم انصر الإسلام والمسلمين وأذل الكفر والكافرين اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك فصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله الصلاة والأركان للصلاة الله أكبر الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والسماء والطارق وما أدراك ما الطارق النجم الطارق توجد إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهضم إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا الله أكبر سمع الله لمن حمده الله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 وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال

السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله